ṣẹ̀ṣẹ̀ gbọ́ tọ́ yẹn ìfẹ́ ló bá dé torí pé kéde ìfẹ́ báyìí òun náà ni àkọjá òfin ẹ wò wípé àjẹlàbalọ̀ torí pé lẹ́ni mo fẹ́ ẹ wò mo fẹ́ kájẹ́ ṣe kí ni kó fi ilé yín kó fi ọ́fíìsì yín kó fi iṣẹ́ yín kó fi ṣe ibùgbé mo tún wà wò wípé àá ká tún wá ṣe kéde bá a ṣe bájẹ́ lọ ká bá fẹ́ bọ̀ torí pé ìfẹ́ náà òun ni àkọjá òfin ó ṣe ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán ẹ̀ Bambino láti ọwọ́ Vanessa featuring Ricardo Banks <laughs> ok ẹ ti rí nǹkan kan ẹ máa kọ ẹ ti rí nǹkan kan ẹ ti rí nǹkan kan ok ok ok alright àwọn ẹ̀ka pọ́sùkọ̀ bá gbogbo ẹ̀ lọ́lọ́fẹ́ wọn pàrọ̀tà Miliki Express ọjọ́ Thursday òun náà ni ètò tó ń lọ lójú amóhùnmáwòrán yín bẹ́ẹ̀ ni olórí ló kẹ́mi òun náà dẹ̀ni atọ́kùn ètò ẹ lè sọ pé ń bi òun tẹ́mi lọ́rùn alright fashion and lifestyle tips ni ọ̀pọ̀ súnkọ̀ níbo ni mo ti fẹ́ mú fashion ti tọ̀sẹ̀ yìí mi ò lọ lifestyle lẹ́nu fashion ló bá dé púpọ̀ ní wa la máa wọ̀ wípé ah ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká wa yìí mo láìkí bí Mercy Aigbe ṣe wọṣọ mo láìkí bí ah, mo láìkí bí àǹtí Fẹ́tí àṣẹ wọṣọ mo láìkí bí Fẹ́mi Adébáyọ̀ mo láìkí bí ṣẹ́ẹ̀tì Fẹ́mi Adébáyọ̀ ṣe dúró ẹ̀wọ̀ má jẹ́ kí n tàn yín báṣọ ṣe dúró rẹ́gí lára wọn ó lè dúró rẹ́gí lára yìí náà tí ẹ bá ti mọ bí ẹ ṣe lè ṣe ní ìṣísẹ̀ntẹ̀lé ìṣísẹ̀ntẹ̀lé lọ́nà wo fashion and lifestyle tips ọ̀sẹ̀ yìí ironing ló bá dé ǹjẹ́ ẹ̀yin tí máa ń lọṣọ tẹ́ bá wọ̀ abẹ́kọ̀ máa sáré máa ṣọ yín gbùrùrù ni abẹ́yìn máa ń fòjì títí sábẹ́ bẹ́ẹ̀ dẹ́sán pé torí pé kò sí náà ẹ̀ wá nílé wá nǹkan míì kẹwọ̀ torí pé má gbàgbé wípé ìrírí sí òun náà ní sọni lọ́jọ́ now àwọn tips mo máa kọ́kọ́ fún yín nípasẹ̀ pé à ń háyàn aṣọ wa òun náà ni wípé lálàkọ́kọ́ hmm, ẹ rí dájú wípé iron tẹ fẹ́ fi lọ aṣọ yẹn ẹ rí dájú wípé ojú ẹ̀ mọ́ tónítóní kò ní ìdọ̀tí kò yẹ yín torí pé tí iron bá ti ní ìdọ̀tí àbí àwọn ìwò ojú ìwò kéékèèké kéékèèké tó wà nù iron ni bóyá kọ́kọ́ ti sá sínú ẹ ni bóyá ìdẹ́pẹ̀tẹ̀ ti ẹ̀kọ́ ra iron ni ẹ ti kọ̀ndẹ́mẹ̀ sínú ilé ẹ̀ kí máa ń lò ó àá bẹ́tà kẹ́ tètè lọ gbé torí pé púpọ̀ nu alamọ fẹ́ lọ fún ẹlòmíà fẹ́ lọ fún interview ẹlòmíà fẹ́ lọ fún iṣẹ́ ẹlòmíà fẹ́ lọ rí client bọ́ tí ẹ̀ bá ti dúró déédéé aṣọ one million naira tí ẹ bá ti mọ bó ṣe yẹ kẹ́ ẹ maintain aṣọ ẹ ó di dandan kẹ́ ẹ wọ̀ kó máa wò bí ẹlòmíì àwọn aṣọ àdàbí pé wà kísà nítorí pé kí ni ẹ ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ẹlòmíì àwọn aṣọ aṣọ yẹn ò dọ̀tí o ẹ kò máa rí stain kákàkiri gbogbo ara ẹ nítorí pé ìgbà tẹ́ fẹ́ lọ bóyá ẹ̀yin jẹ́ ẹni tó máa ń lọ́ṣọ àmọ́ ẹ̀ kì í farabalẹ̀ ẹ̀ kì í farabalẹ̀ kẹ́ pick details lórí aṣọ yẹn ẹ̀ wá ipa ṣe ẹ̀ ti ní stain ẹ̀ dẹ̀ ní nǹkan míì tẹ́ plan nítorí pé àìní sùúrù òun náà ló fà so ẹ rí dájú pé ojú ayọ̀ nìyẹn ṣe kí ni ó mọ́ tónítóní ẹ̀kejì ni wípé ẹ kẹ́ ẹ rí i dájú pé tí ẹ bá fẹ́ starch aṣọ yín ẹ má jẹ́ kí starch pọ̀ jù lára aṣọ torí tí starch bá ti pọ̀ jù kò kí ń jẹ́ káṣọ yẹn gan lálàáfíà kó last ẹ bá rà lẹ́yìn tó wọ́n tí starch bá ti pọ̀ jù òun náà tún máa ń ba ó máa ń ba aṣọ jẹ́ ni fún díẹ̀ yìí fún àyíntà bá fẹ́ wọ shirt ẹ rí i dájú pé kọ́là yẹn lẹ fi ìwọ̀nba starch sí àti ibi apá aṣọ yín tẹ bá ti fi síbi méjèèjì you are good to go fẹ́rẹ́fẹ́rẹ́ ni fẹ́rẹ́ jogi ni kẹjẹ́ kí yòókù jẹ́ ìyẹn ó dèjì ìkẹta ni wípé àwọn foil tí wọ́n máa fi àwọn tó máa ń lò àwọn kitchen náà máa ń lo foil yẹn tẹ bá nírú foil yẹn tẹ bá fi sábẹ́ aṣọ tẹ kọ́kọ́ fẹ́ fi lo aṣọ tẹ gbé aṣọ lé lórí tẹ bá wá ń lọ rú aṣọ bẹ́ẹ̀ ó máa dán yàtọ̀ sí ṣe ń lọ aṣọ yẹn bó ṣe yẹ káṣọ yẹn wá ẹni pé tíjú akínyàn bá gbaṣọ ńgbà mi tó bá máa gbaṣọ dé kì í ṣe pé wọ́n ṣe màjíìkì abrakadabra kankan ò sí ń bẹ̀ bó ṣe yẹ kí wọ́n lọ lọ ṣe lọ nítorí pé wọ́n tẹ̀lé ìṣiṣẹ́ tẹ̀lé béèyàn ṣe ń mójútó aṣọ béèyàn ṣe ń lo aṣọ fínífínífíní fún díẹ̀ yìí tẹ́ bá lọ fọ́ìlì yẹn ó máa tún jẹ́ kí ojú aṣọ yín kí gétọ̀sẹ̀ bá fọ́ aṣọ yẹn ó máa tún jẹ́ kó dán yàtọ̀ ó máa jẹ́ kó jáde dáadáa so ẹ dájú wípé kọ́là yín àti crops yín nìkan lè fi starch sí ẹ má fi starch bà aṣọ jẹ́ púpọ̀ jù kó lè ṣe kíni kó lè dúró dáadáa ní ṣódà kó lè dúró kó ṣe tẹ́ bá ń gbọ́ sẹ́ńpẹ́ kó lè dúró sọ̀rọ̀ yín ara ní báyìí gbogbo ẹ lọ́lífà apára tí ẹ má jẹ́ kí n fi gbogbo ẹnu sọ̀rọ̀ ẹ jẹ́ ká tún lọ gbọ́ àwọn orin tó ṣe kíni tó máa burst brain wa tí bá ti jùlù yẹn kàn máa gbà sára ti inú ti yín ó kàn máa wà bẹ́ẹ̀ ẹ kàn lọ gbọ́ show glass remix láti ọwọ́ Tobi Gray featuring Terry Apala alright aunty kọ́ ẹ kù ẹ jẹ́ ká lọ ṣe kí ni ká lọ jẹ gbádùn ẹ̀ àmọ́. ṣé ìyá rẹ pé fídíò tí mo fún yẹn eva ó yẹ kẹ́ máa kí mi nítorí pé kí ó ta lẹ́nu jọ ó ti ta jù ó sẹ́ksì ẹ̀yin náà rí pé queen tí mo fún yẹn ah goddess ayé ó ti fáyìn jù tóbi gè hmm, ọmọ mi very very sexy ẹ dẹ̀ rí pé tọ́ra mi tẹ́rí apala torí tí yẹn jẹ́ kọ́rọ̀ mi máa ṣe kí ni kó máa wọnú ara wọn tẹ́rí apala ṣe kí ni ó gbélẹ̀ back to back ní chinkun ẹ̀kọ́ wá ṣe kí ni wá kàn ẹ̀ you know alright abala fashion and lifestyle tips náà la ṣe wà mo lérò pé ẹ ń gbá mo ṣe ń ju sí ẹ̀yin ṣe kíni ẹ kàn ah, báwo la yẹ jíjí yẹn ah kìí dáná ṣe máa kọ mí jẹ mi òde ohun mi kì í kọjú yẹn bọ̀ dẹ́n ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni a ṣe ń sọ̀rọ̀ nípa ironing ẹ má gbàgbé ìrínisí òun náà ni ìsọnilọ́jọ̀ a lè sọ̀rọ̀ nípa fashion bá a ṣe ń wọṣọ bá a ṣe ń gbé bàbá ṣe ń ṣe oríṣiríṣi ká má sọ̀rọ̀ nípa bá a ṣe máa maintain àwọn ojúlówó aṣọ wa ojúlówó aṣọ nìkọ́kọ́ my brother my sister tí ọwọ́ ayọ́nì bá ba aṣọ hébà wọ́n á rí yín lọ́ọ̀kan wà wá gbó lé yín lọ́wọ́ ni gbẹ̀yìn tẹ́lẹ̀ kẹ́ máa rojú ẹ lè fún àyàn mi mọ́ bẹ́ẹ̀ fẹ́ ṣe o ẹ pẹ̀kọ̀ láìkẹ́ máa rojú ẹ lè lọ́ṣọ́ ẹ lè ṣe kọ́kọ́ ẹ wọ̀ ọ̀rọ̀ àtibá náà máa dànù ni mi mọ́ bẹ́ẹ̀ fẹ́ ṣe o <laughs> nǹkan tí mo ń ṣe lọ́wọ́ kan ni wípé kò dáa ẹ kà fi ayọ́nì kà fi kọ́ra lọ́wọ́ èkejì òun náà ni wípé fún gbogbo ara tabalẹ̀ ká máa gbàṣọ lọ sọ́dọ̀ dry cleaner mi ò ní kẹ́ ẹ má gbé lọ àmọ́ ẹ má gbàgbé wípé tẹ́ ẹ bá ti rojú nítorí pé ẹ fẹ́ fine kò sóge ṣíṣe kan bì kankan tí ò ní ní price tó máa gbà tó ìpẹ́ fẹ́ fún ẹ̀kọ́ lè máa kó gbogbo owó lọ fún dry cleaner àá ah, ah, ah. ẹ jẹ́ jẹ́ ká máa yìnbọn ká tẹ̀ máa gèsè ká máa ká máa ní savings díẹ̀ díẹ̀ díẹ̀ so tẹ́ bá fẹ́ sọ pé ẹ fẹ́ ní savings ẹ kọ́ tí ẹ ṣí gbogbo shirt ẹ fẹ́ kó lọ fún dry cleaner ẹ imagine pé ẹ fẹ́ lọ fún ara yín kò sí big deal ọlọ́dẹ tó òyìnbó ti sáré jọ̀rọ̀ washing machine ti wà kò ní láti gbẹgbẹ ẹgbẹ kínní tẹ́ bá ti gbáyàn lé ọwọ́ kan ni then tẹ́ bá tún wà ń lo aṣọ mo yàrá ìsìnkú òkè àwọn kan tún wà tán máa ń ní issues pẹ̀lú àwọn aṣọ kan wọ́n á rí pé àwọn ti gbé iron lé bọ́bọ́ ṣe gbélé yẹn ó sì rún ó ní wrinkles ó sì rún papọ̀ kò kò kò kò iron jáde kò ṣe dáadáa kò dán bó ṣe yẹ kó dán that's it ẹ wá mọ̀kàn tẹ máa ṣe ẹra splash omi sí tó bá yẹ pé iron tẹ̀ ń lò ó ń dispense omi ìyẹn ni pé tẹ bá tẹ kankan lára yóò tu omi jáde tù á tẹ bá ti tẹ omi yẹn ẹ kọ́ra tẹ sójú ẹ ẹ tẹ sójú spot yẹn tẹ bá ti tẹ̀ sí tẹ bá wá gbé àyàn yẹn lé ah ẹjọ́ kò sáṣọ náà kò sí cotton náà kò sí fabric náà tẹ bá ti gbélé báyìí mọ́rán ló máa dán jáde tó yẹ pé gbogbo bẹ̀rẹ̀ kò ní sí wrinkles ń bẹ̀ mọ́ àṣì ibẹ̀ ni wípé ẹ̀ta omi síbẹ̀ yìí ti máa wá sọ lákòótọ́ ti máa sọ fún gbogbo àwọn náà ni wípé fún gbogbo àwọn ta ní àwọn aṣọ kọ́lọ̀dù oríṣiríṣi púpọ̀ náà àwọn aṣọ kọ́lọ̀dù àbí black ń gbà mí ó máa ń da ká lọ inside out kí ni mo mí bá inside out ká lọ láti inú torí tẹ bá lọ níta á di pé kẹ máa rìn títí kí wọ́n máa kọrí pàṣọ ń bíbí glass aṣọ súùtù yẹn kò máa dá dán ni tí súùtù bá dẹ̀ ti ń dá dán ẹ ti fi nọ́mbà tiẹ̀ jẹ́ so fún díẹ̀ yìí àwọn aṣọ kan wà tẹ́ pé a ní láti understand irú aṣọ ta fẹ́ iron then àwọn coloured ones yẹn mo máa advise pé ká kọ́kọ́ dánwò láti inú ẹ bá tilẹ̀ ń ṣàtẹ́ pé kò dán bọ̀nàbọ̀nà ẹ lè bọ́ ta wá lọ tẹ bá dẹ̀ rí pé àwọn èyí tó máa ń dán tẹ́ pé tẹ bá ti gbàṣọ lè bá ti máa dán bákan bákan bíi mirror ẹra lọ látinú tẹ́ bá ti lọ látinú ẹ ní baṣọ jẹ́ kò ní di pé ẹ nílè wọrú aṣọ bẹ́ẹ̀ lọ sáwọn òde ńláńlá mọ́ tọ̀ èyí tí máa wá ṣe last last last èwo ni kí n jù sí o kí n sáré mẹ́yọ kan sí ọ̀rọ̀ ẹ̀ nígbà gbogbo ẹ̀yẹ lólùfẹ́ pàrọ̀tà ẹ̀rọ ẹ̀ka fi gbogbo ẹnu sọ̀rọ̀ ohun tí mo fẹ́ kẹ́ ẹ ṣe òun náà ni wípé lórí fashion and lifestyle tips ẹ rí dájú pé fún tìtọ̀sẹ̀ yìí ironing ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ rántí wípé ìrísí ìrísí bẹ́ẹ̀ bá ṣe package rẹ̀ sí béèyàn bá ṣe rí yín sí òun ni wọ́n á ṣe gbéṣẹ́ fún yín sí òun náà ni wọ́n á dẹ̀ ṣe pè yín tó bá dẹ̀ ṣe ń gbéṣẹ́ fún yín ẹ máa rántí iléeṣẹ́ Orísun pé ah Miliki Express Thursday ìpolówó yá straight away torí pé olórí ló já yín sí gbẹ̀ṣẹ̀ máa appear tó máa máa ṣe kí ni tá a máa yàn ní báyìí gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ wọn pátápátá ah ẹ̀ẹ́dẹ̀ fún mi lómi ẹ fún mi lómi ẹnu mi gbẹ mo ní ìdí omi ókè <laughs> gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ wọn pátápátá ní báyìí mo fẹ́ ká tún kí ni ká ease of you know mo fẹ́ ká stress ó mọ̀ pé ẹnu ṣẹlẹ̀ wà mí náà dẹ̀ kó gbá kólékólé kó gbá gidi ìrọ̀rùn ara sí ọ̀nà lókì level nígbà ìwé ìrọ̀lẹ́ olúfa wọn ẹ ká lọ gbọ́ orin Tẹniọlá uya mẹ́yà mm, uya uya mẹ́yà lẹ́wọ̀ sàn ọkọ mi ẹ bọ̀ ẹ ká lọ jẹ̀gbádùn ẹ̀ à ń bọ̀.